ní èyí tí a dá ọpẹ́ fún ọlọ́run tí a ṣe àsọlátò fún wọn níbúwa Muhammad sallallahu alaihi wasallam a máa tẹ̀síwájú lórí àlàyé èyí tí ń ṣe tí ìmúta pẹ̀lú pẹ̀lú síyá àgbọ́yé àwẹ̀ ní gbígbà àti ṣe àlàyé lọ láwọn ìjókòó bíi mẹ́fà sẹ́yìn nípa àwọn ìdájọ́ kọ̀ọ̀kan tó so papọ̀ mọ́ ààwẹ̀ níbi táwa tó sí lánàá tálámà bá lọ lẹ́nu insha Allah òun náà ni àlàyé nípa òun kí ẹ̀ oríire oṣù síwájú ọkọ̀ tó di pé a mọ̀ ọ̀gá rẹ̀ àti àwọn ìtòsọmọ́ oṣù nílé atúwá ṣàlàyé ipò tí Islam gbé kárọ́ṣù ipò tó gbé sí èèyàn mélòó ló gbọ́dọ̀ rí kákó gbà pé abẹ́rẹ́ rẹ̀ àti ṣàlàyé إلينا ibi tí a wá fẹ́ gbìyànjú láti ti bẹ̀rẹ̀ àlàyé lẹ́nu kò náà ní pé bá bá wá lọ́ṣọ́ ọ̀hún náà oṣù lúwo ó láàrín ọ̀gbẹ̀ ẹ̀yà àrípa ẹni tó kí ní kan fún wa lánàá bí rahmatin min pẹ̀lú àtọ́ ọlọ́run kìlì kan náà pé oṣù àbúgbàmọ́lẹ̀ oṣù bàbá ti rí lábẹ̀rẹ̀ ọ̀rọ̀ oṣù táàbá ti rí ápàwùkà ṣàbá ó pé ọmọ náà ìjẹta bá wá rí nílùú kan ìjókàn ló ti wá àbíkù kan kọ́dà ní pé tí a fẹ́ rí ẹ̀rù lẹ́nu nínú insha Allah ẹ̀rí rírí oṣù ohun gangan nìpínlẹ̀ bá a bá ti rí láàfíkà òkà Ṣàbán ó pé ọgbọ̀n lẹ́yìn méjèèjì kò sí nǹkan míì máa tàbí máa bẹ̀rẹ̀ kò sí jókòó aláàfáà kò sí jòkó ọlọ́mọ kéwú kò sí jòkó àwọn àfá alẹ́ Yorùbá àbí jòkó àwọn àfá Èkó àbí jòkó àwọn amàrìkàzí àbí jòkó àwọn àdàbí àbí jòkó àwọn ahlu sunnah wal jamaa àbí jòkó kò sí jòkó ẹni kankan mọ́ ẹ̀ka méjì náà lágbọ́dọ̀ àìmọ́ sọ pé àwẹ̀ ti lè yìí àwẹ̀ àwọn alùfún náà nù kò tí jẹ́ Islam àwẹ̀ ti lè yìí àwẹ̀ àwọn zumratu làdàbíyà nìyàn kò sí tí jẹ́ mẹ́nu Islam oṣù tàwárí yìí oṣù àwọn haúsá ní kò sí tí jẹ́ bẹ́ẹ̀ ẹyọ kan náà ló gbọ́dọ̀ a gbọ́dọ̀ dára wa yàtọ̀ sáwọn mùsùlùmí bí ìwọ̀n bá ti wá yé wa bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àlàyé tó kún kẹ́kẹ́ díẹ̀ lánàá níwọ̀nba ó wá lè ṣe é ṣe ká gbúrò pé wọ́n rí ìlú kan tó yàtọ̀ sábẹ́ ìlú táwa wà bóyá ní òyìnbó ni wọ́n lè náà rí lamẹ́ríkà wọ́n lè náà rí ní Germany wọ́n lè náà rí ní Pakistan wọ́n lè náà rí ní Saudi Arabia wọ́n lè náà rí ní Ghana wọ́n lè rí Morocco wọ́n lè rí tasha ìjábá bá rí láwọn ìlú yìí sáwọ̀ ara Nàìjíríà náà sáàgbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ àbí kí ló súnmọ́ ti wá èyí wà ní afẹ́ mú àlàyé wá olúwa ní al-Qur'an nígbàtí ó bá wá sọ̀rọ̀ olúwa ní wa man shahida minkumu shahra falyasum olúwa lẹ́nikẹ́ni tí oṣù náà bá bá láyé nú yín fàlẹ̀ ẹ̀ṣọ́mù kó gbà rẹ̀ kó sì bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo ẹni tó sùn náà bá ti bá láyé kó bẹ̀rẹ̀ kí sì lóṣù náà bí bá wa láyé o náà ní kárí ní tẹ́ṣù kárí pé oṣù ti yọ láwùhùn sánmà abẹ́rẹ̀ rẹ̀ bóò láti wá ṣe kánábárí nílùú kan náà rí èyí ń làwọn ní mímọ̀ wá gbéyẹ̀wò lè ní láti jọ wá náà náà ti ń gbéyẹ̀wò títí tó fi dè ní àárọ̀ yìí náà o náà làwá náà tó mọ́ kí àwọn àlàyé ọ̀rọ̀ wọn láàmà kí fún wa nígbà táwọn afáhùn bá bá sì ti rí kàkàǹkà pé káka ṣàbáàlù kò kọgbọ́n ibi tọ́rọ̀ ti wá dé wá ní pé tọ̀ wọ́n bá wá rílù kan tán rílù kan kọ́ ibẹ̀ wọ́n wá fi ìgbìyànjú mímọ̀ wọn wù wọ́n wá pín sọ́nà ní mẹ́ta kí lọ́nà àkọ́kọ́ ọ̀nà àkọ́kọ́ náà ni pé a ní gbogbo mùsùlùmí tí bá ń bẹ́nu ayé àwẹ̀ ti dọ̀rọ̀ rẹ̀ fún bàbá ilé tí ó ṣù bí kan nínú ayé àwẹ̀ ti ṣe kí nù jọmọ́ ó dọ̀rọ̀ rẹ̀ fún gbogbo mùsùlùmí bí kí nìkan wá èé ṣe tó fi níbẹ̀ rẹ̀ níbẹ̀ lè fi lórí wálúwálùkọ̀

gbogbo ayé ń dájúkọ wọ́n ló túnmọ̀ sí gbogbo wa pátánà lágbọ̀nà rẹ̀ opinion kan ló àwọn tó ń fi ìròrí kan gbé ó lè yé wa wọ́n ní tí wọ́n bá ti rí ìlú kan tí gbogbo wa náà bá ti tẹ̀lé bẹ́ẹ̀ bí àwọn ti rí ìlú sàúdí bá ilé ti rí sàúdí ó kí gbogbo mùsùlùmí ó gbàwẹ̀ wọ́n lẹ́rìí pẹ́lú wọ́n mọ̀ kò ní sí àwọn ará Egypt ó mọ̀ sọdún àwọn ará Nàìjíríà sì ń kò ní máa ṣẹlẹ̀ báwọn ará Ghana àwọn ọmọ fẹ́ bí pánú àwọn ará Morocco àwọn sì lọ sọdún pé kò ní máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò jẹ́ pẹ́ ni wọ́n lè máa kò ní ojú kan ilé jẹ́ ìròyìn àkọ́kọ́ táwọn apá kan ní àwọn apá lọ́bẹ̀ ìròyìn kejì àti wòye sí kejì ó ní pé lè kó lè bá làdé rúkìá lóhùn لكل بلد رؤيته ما دامت المطالع قد استعلت wọ́n ní tọ́ orílẹ̀-èdè kọ̀ọ̀kan kó dúṣù rẹ̀ mú orílẹ̀-èdè kọ̀ọ̀kan kan di oṣù tí wọ́n mọ́ ara Nàìjíríà kó dúṣù rẹ̀ mú ara Ghana kan dúṣù wọn mú gbogbo stéètì tí máa ń bẹ lábẹ́rẹ̀ nìkan wọ́n mú Saudi Arabia àti Riyadh àti Mecca àti Madina, àti Qasim àti gbogbo bí tọ́wà lè wó wà pẹ́pẹ́ sí pẹ́pẹ́ oṣù ara Egypt àti Scandaria ní Egypt ni ó àti gbogbo bí tọ́lọ̀ bá láwọn náà bá pẹ́ sí ní pẹ́pẹ́ oṣù wọn ní kú lè bára dé rọ́pìá gbogbo olúkọ̀ kan tó wọ́n ní tiẹ̀ a ní èé ṣe tẹ́yìn wí bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ gbólóhùn tọ́lọ́wọ́ bá wípé wà ní ṣáà ìdá ní gbogbo ṣáhàrà fàlìyàsóòmù bẹ́ni bá ndị dáfà láyé kó gbà á pé bákan náà súnmù lè rúkìyàtì wa aftiru lè rúkìyàtì ẹ bẹ̀rẹ̀ wọ́n lọ́rọ̀ yí àwọn ògbà pé gbogbo ayé ń bá bí bá ń bá káwọn tí ń bá wí ní ìran kọ̀ọ̀kan a ní èsè tó fi níbẹ̀ wọ́n níbẹ̀ ní bí ka ọjọ́ òòjọ́ wọn papọ̀ mọ́ra ìtàbá abẹ́ túbáyà alukur'an àtàdí ìfìyẹn náà tó náà ní ká máa bẹ̀rẹ̀ àwọn ìgbà tá a bá róṣù bá bá tú méjèèjì sí pé gbogbo ayé ló ń bá wí wọ́n láyà mí náà bẹ̀rù sáàrì sí gbogbo ayé náà wọ́n ní ẹmáyà náà wà ìjá ثم atimmu الصيام ila الليل، layl bólúwa nítọ̀ ọ̀yá ẹ máa jẹ́ ẹ máa mú hatta yatabayyana lakumul khaytul abyad minal khaytil aswad títí tó gbogbo òfè yàtọ̀ sóhun fún gbogbo yí nínú àdìbájẹ̀ látara àdìbájẹ̀ rẹ̀. wọ́n nígbà tó wá ti wí báyìí abẹ́ láti tẹ̀lé o wọ́n ní tọ̀sá wá lè tún sí pé gbogbo ayé o táwọn kan bá fi lè ti símú ní gbogbo ayé wọn wọ́n sí ni torí bó ti rí gbọ́lọ̀ pé ẹbẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ náà ló ní ẹ máa jẹ́ nígbà tí láìpàdá o ìjẹ́ táwọn ará Saudi bá ti ń sínú táwa náà lè mọ sínú Nàìjíríà pẹ̀lú pa àti mọ̀ pé láàárín àwa àti Saudi gan lásán wákàtí mélòó níbẹ̀ láàárín wa wákàtí méjì ó láti mọ rí irú báwa ti wà yìí ní àwọn Saudi wọ́n ti ká wọ́n ti kí ìṣàìṣẹ́ wọn kódà àwọn ti ń sòmù wọn nítorí pé kí ni wákàtí méjì ní mẹ́lá àti tó túnmọ̀ sí pé lásìkò táwọn bá láwọn sínú bóyá wà lẹ́jẹ̀ ń ká lásàrì náà wọ́n ní sáwọn lè tún bẹ́ẹ̀ náà pé tí gbogbo ìtìlú kan bá ti sínú kí gbogbo ayé ló mọ́ sí wọ́n ní káàsì mọ́ gbàgbé òbíṣà òkúta mákò bí rẹ̀ wá àwọn kọ́ntìrì mí ń bẹ lágbàáyé ó ṣẹlẹ̀ láwọn rọ̀mọ̀dọ́nù kan sẹ́yìn tí rọ̀mọ̀dọ́nù bá fọ́ọ̀lù sásìkò wẹ́dà nǹkan àsìkò ìmí pọ̀jù ó lè mọ́ ju wákàtí mẹ́rin lọ káàlù fájà ni ó bá yọ lọ́dọ̀ wọn tí lè ó mọ́ lọ́dọ̀ wọn bí aago mẹ́rin òru ni wọ́n ti káṣùbà bí a bá gbọ́ bí àwọn USA wọ́n láwọn ọ̀bẹ dáadáa wa jẹ sàárì tán lágo mẹ́rin ó ti káṣùbà o àtàgo mẹ́rin náà ẹ̀ tí ó lọ sọ́fíìsì méje ìrọ̀lẹ́ tí a ń pè lásìkò lóòrùn tí wá mọ́ náà ní bí àyè ní aago mẹ́rin aago méje ìrọ̀lẹ́ o bóyá àwọn ṣẹ̀ṣẹ̀ kóra àti kálásà ní torún ó sì ìrẹ́jú wọn aago méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá alẹ́ ilẹ̀ òtí ìṣú kí lẹ́ tó mọ́ ń ṣúgbà wá ó lè dágbó méjì lágbàrẹ̀ bá sì wà ní irú ìlú bẹ́ẹ̀ ẹ̀rọ gbọ́n sí bẹ́ẹ̀ tí wọ́n gbàgbẹ̀ nínú bẹ́ẹ̀ bá ti wà láwọn ìlú bẹ́ẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ bà rẹ̀ náà tó wá lẹ́nu wákàtí mẹ́rin tó kùn náà ni ó fi sínú òun náà ni ó fi jẹ sàá tó gbọ́n sí pé mọ́ bá ilé sínú tán kò sọ́rọ̀ à ń sùn wọ́n yà mọ̀ jẹ tí bá jẹ náà ni àgọ́ mẹ́rin tó lù báyìí jẹ náà àwọn ti bẹ̀rẹ̀ wọ́n ní iṣẹ́ lù lù báyìí náà ṣé ká ni ẹlẹ́gbẹ́ sí pé ẹbẹ̀rẹ̀ àwẹ̀kẹ́ bá róṣù àlejò lórí gbogbo ayé lóòtọ́ jẹ bá rò kó lè jẹ́ kẹnu kò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n náà tí ò ní jẹ́ kó lè papọ̀ ní pé gbogbo ayé àkókò wa ò bára wọn jẹ́jọ tí ó fún wúra tí ó mú bọ́ta balẹ̀ wá ní pé lè kú lè bálàdé fún ìyàtọ̀ kí gbogbo olúkọ̀ kan ní àwọn oṣù tiẹ̀ wọ́n pẹ́tọ̀ lẹ́yìn bá bá tó wá wò báyìí táwọ àtàwọ̀kítù ìyàwó mi níbi ọ̀rọ̀ afẹ́jẹsàárì à ń sínú bá bá tó wá wòye sí náà lásìkò àmẹ́gbà mọ̀káfàsọ̀lá àṣàlágbà tó lọ tó lásìkò àwọn sọ̀hábé àwọn ìlú wọ́n sì mú àbẹ́ ìfìyàgbà ọkùnrin ìmú wa táà nílùlẹ̀ yà síbẹ̀ nísìnyí amákílá fẹ́ dìmú ni pé opinion dáwọn ọmọ wa lù ìròrí ẹlẹ́kẹ̀ẹ́ta níbi ọ̀rọ̀ awóṣù ẹmọ gbogbo àwọn orí yóò sí yìí tó yọ ọ̀rọ̀ káwóṣù lẹ́mẹ̀ àwọn nìtọ̀ oṣù náà lágbọ́dọ̀ wá tó bẹ̀rẹ̀ àrùn a ní ṣùgbọ́n a àgbáyé ìlú kọ̀ọ̀kan ni kó ní tiẹ̀ àmọ́lù kọ̀ọ̀kan tó bá ní tiẹ̀ náà ó ní ká kó mọ́ ṣe tiẹ̀ lọ́tọ̀ rẹ̀ ìjọba èèyàn bá ti fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ èyí tí olórí ìlú tó jó lórí àwa mùsùlùmí bá ti dúró lórí òun náà lágbọ́dọ̀ lórí lórí ìlú kọ̀ọ̀kan káni tó lórí wá bá pé bọ́n ìtì róṣù lùkà ká bẹ̀rẹ̀ àwẹ̀ tó bá wí látẹ̀lé láti tó wí fún wa náà ní pé bá bá ti róṣù tiwa tiwa o náà ní ká tó bẹ̀rẹ̀ àwọ̀ ní bá bá rí bí tiwa náà látẹ̀lé àwọn amẹ́rin wa wọ́n nígbà tó lúwá sọ fún anú Al-Qur'an ìpé waman shahida minkumu shahra Muhammad sallallahu alaihi wasallam tó wí fún wá gbàgbọ́yẹ̀ rẹ̀ àbá ànábì tó gbàgbọ́yé rẹ̀ yìí ànábì òfojú ara rẹ̀ ní sí yìí gbogbo rọmọdọ́nù tá ànábì bá gbó ní tí wá mọ́ ń ṣẹlẹ̀ àwọn sọ̀hábé àwọn ànábì náà mọ́ ń dáadáa ó lọ́jọ́ kan èyí ò lọ́pàá wa Abdullahi bin Umar wa sọ onítàrọ́ anáṣul hilal ó láwọn èèyàn ń wá oṣù wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yà wọ́n wá oṣù wọn wá rí ó ní fa akhbartu nàbí ó lè mi wá fà nàbí ní ìrùn sọ bá nàbí sallallahu alaihi wasallam a ní ra'aytu mo sọ bá nàbí gíra nàbí ní mímọ̀ lóṣù wo fàṣọ́ àmáhù Abdullahi ibn Umar ó lẹ́yìn fún gbáwẹ̀ ó tún wá pàṣẹ fún gbogbo àwọn mùsùlùmí tí ń bẹ láwùjọ pé káwọn ó bẹ̀rẹ̀ àwọ̀ nínú húnná ilé ni ó jẹ́ àmọ̀ pé àṣẹ́njọ́ náà bá rọ́ṣù wọ́n tún máa ń dọ́rọ̀ padà sọ́rọ̀ lórí àwọn mùsùlùmí tásìkò lórí mùsùlùmí jọ náà èyí ò náà وفطركم يوم يفطر الناس وفي رواية صومكم يوم تصومون وفطركم يوم تفطرون bẹ́ẹ̀ bá gbààwẹ̀ mọ́ta sí ìgbà lọ́tọ̀wọ̀ ìjọ tí gbogbo mùsùlùmí bá panupọ̀ lábẹ́ olórí wọn gbààwẹ̀ ó náà níjọ́ yóò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá sì túnú ìjọ tí mùsùlùmí àtàwọn olórí wọn bá panupọ̀ ó náà níjọ́ túnú ẹmọ́ta sí ń ṣe ẹmọ́ta sí ń yà gbogbo òlú bá ti wá ń rí olórí àwọn mùsùlùmí tó bá ilé ti kéde pé wọ́n róṣù ẹnìkan ò gbọ́dọ̀ láwọn àbáàlẹ̀ Yorùbá sọ pé ká mọ́ bẹ̀rẹ̀ o torí nínú láburú tó wọnú ayé nìsín ni pé àwọn àbáàlẹ̀ ń jòkó mọ́jọ́ báyìí nínú wáyé àwẹ́ a ma wá dúró díjọ́ tí ṣàbánù bá pé 29 ó bá wá pé 29 tán a ma wá retí kó lórí wọ́n kéde àwọn tọ́lọ̀ ń bá níláwà ní owó sẹ́mọ̀ tàà bá ní àwà pé àpò tán ní a máa pè tọ́ ìtọ́nu àwà oṣù ládùúgbò wa kó ládùúgbò ìrìn báyìí báyìí báyìí mú jọ ti ẹ̀ka rẹ̀ táwọn ẹlòmíràn bá tọ́rí ó pè tó bá sì dàkókò tí wọ́n kéde lórí tẹlifíṣọ̀nì àbí lórí rédíò àbí lórí social media àbí lórí gbogbo ọ̀nà tí information lè fi dọ́dọ̀ wa ó sì pàṣẹ sí wa tí information yìí bá ti wá dé ẹnìkan kò gbọdọ̀ lágídí o ibi tó bá lọ náà lálàlọ́ àìwọ́n máa máa lè rẹ tí ó sọ náà rẹ̀ yá olórí táwọn àfáàgbẹ̀ yìí mọ̀ ní àti ó lé lórí tààrà kọ́lẹ̀ kọ́ náà làwọn sàádé ń tẹ̀lá nẹ́bì sí sallallahu alaihi wasallam

ìmáàmù ni yóò rò lọ́jọ́ ìlú ìdàlùjì àwọn èsì ọjọ́ kí n báwọn ìlà ìdánù àlá bẹ́ẹ̀ náà níjọ́ tó lórí ẹ̀tọ́ tó lọ bá ní káfí sọ́dọ̀ rẹ̀ níjọ́ tí ò bá ṣe é bá ti ní ó ṣe ẹfílẹ̀ yóò rò tó wọ́n lọ́rọ̀ ẹ̀yẹ kọ̀kí tọ́lọ̀ wọn bá ní ẹgbẹ́ ìrẹ́bẹ̀rẹ̀ rẹ̀ ti àmánà ta bá ní ẹgbẹ́ fáwọn èèyàn yẹn pé ẹ̀tọ́ ta bá ní abájẹ́ fáwọn èèyàn yẹn fún wọn ẹ máa wá retí ìlú ọ̀rọ̀ ọba tó ń gbéra nìyà ẹni bá tí a ṣe ìtọ́jú òtí yẹ kó ṣe yóò kọwọ́ pẹ́ ìwòjọ́ wọn ní ọ̀rọ̀ ilé ìlú jẹ́ síké ní gbogbo àwọn àlàyé yìí èyí tó wá lékè ní ọ̀rọ̀ òun náà ní pé tí olórí àwọn mùsùlùmí bá ti sọ òun náà láwọn tàwa ti wá tó jẹ́ olórí àwa mùsùlùmí táwọn pè ní sultanu ṣokòrò èyí tó bá sọ ọ̀nà lájẹ̀ torí pé ìjọba nàìjíríà ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí olórí àwọn mùsùlùmí ẹ má wá jẹ́ ká fi ẹlẹ́yàmẹ̀yà sí ẹ àwa ni yorùbá àwa ni káfà àwa ni bẹ́rìbẹ́rì ìjẹ̀bú làwa ìgbónà làwa àdàbí la mọ̀rìkàzí làwa ahùsùnà làwa tẹ̀bùlíìgì làwa násífàtì làwa kọ̀ríbù làwa ẹyọ gbogbo yìí mẹ́ pálapàla gbogbo yìí ẹyọ gbogbo yìí ẹyọ gbogbo yìí tí ó já náà pé ilé ìdẹ́jẹ́ ti ẹlẹ́ ilé iná dájọ́ ti ẹlẹ́ ilé iná sọ̀rọ̀ ẹ̀ náà nìkan náà kálukú wọn wá ní ìdán wá gbé kalẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wá wùwá tí wọ́n pín rẹ̀ ẹ̀ tí ó jẹ́ àti gbogbo ẹlẹ́ káàdá wà fọ̀rọ̀ sí lẹ́nu kò máa jẹ́ sùlùdọ́nù ṣogbogbo ah, sùlùdọ́nù yìí máa ṣàlùsúnà ọlọ́run ní kẹsàn àlùsúnà mẹ́rin tó ń sáré lórí ìjẹ́kàn sọ òṣùpẹ́ ṣé mùsùlùmí sáré alhamdulillah mùsùlùmí sùn àmọ́ ká ní kí ló kàn pé rẹ̀ mùsùlùmí a wá kọ́bọ ọmọ lọ́wọ́ àlùmọ́gbọ̀ sí ẹnu wọn torí pé ìjọ́nà ọba sọ wọn pé àtàlẹ́bí sọ wọn pé illa an taru kufran bawwa'a olórí kan bá jọ lórí lè lórí bẹ́ẹ̀ bá ti rí ìwà àtòrí nílá rẹ̀ kò sí láì dé jẹ ẹmọ gbé àwọn ìdí bá jẹ́ pé lórí mùsùlùmí ni àgbà lórí náà ni ẹ wá lábùjẹ Ee, máa ń fa rògbọ̀n ẹ̀yìn máa ń fa tòkù tó kè ẹ̀kò ń ṣe àlùsùn náà gbogbo orú yìí wà kó ló sẹ́gbẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀ àwọn ti wá wa àwọn isi ma máa ẹnìkan tún wá fún wa àgbà àgbà ìwó mẹ́ẹ̀

àlọ́lá mi náà jálẹ̀ kan náà kán máa sọ ní gbogbo gbà yóò wá rún mọ́ ó lè wá lọ rí sọ́pàdà tó bá délé o ọmọ sí máa ti kírun lẹ́yìn rẹ̀ náà ẹ̀rùn tí wà ní láti bẹ̀rù lórí rẹ̀ ó ní òkú jọ lórí rẹ̀ jọ agbíwáyé bàrá sí ọ̀rọ̀ kan àwọn ìlòmí ìgbẹ́ láwọn àwùjọ wà yìí àwọn tí wọ́n alágídí ni wọ́n kò sí mà kò sẹ́kọ́ kò sí ìgangan àwọn pàtó bá ti ka kùránù Yorùbá wọ́n wá gbọ́ àwọn iṣẹ́ ìdá mi gúnmù sáàrá sáàrá ní òjú ẹ̀gbẹ́ náà yóò mọ̀ sáàrá náà ìtàwọn bá rí mú ìjọ tí wọ́n nìkan náà lọ́nà táwọn bá sì gbogbo ara wọn róṣù kò sẹ́ni tó lè bá wọn sọ̀rọ̀ ní bẹ̀rẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ láwọn gbogbo wá ń gbà kan àmáwọn míì náà ti ń túbá lọ́wọ́ wọn dúpẹ́ bọ́rọ̀ kódà ni ó kò lọ́lọ́dọ̀ ọ̀dà ẹgbẹ́ àtòríṣì làwọn àwọn yíò àwọn gbogbo ayé lè ti bẹ̀rẹ̀ àwẹ̀ ó lè jẹ́ ìyọ̀jọ́ márùn-ún àwọn gbogbo bẹ̀rẹ̀ sí wọn àmáwọn náà sky sky sky sky ó ti wá ń gbà sọ́nà wọn túbá díẹ̀ díẹ̀ kálukú wá ń dọ́gbọ́n dọ́gbọ́n ó ti wá ń di pé ẹnu ọjọ́ kan ní ibi wọn yàtọ̀ síra wọn nísì

ẹ̀yà ara Madina tàgbà ọlárẹ̀ jẹ́ ilẹ̀ jáde wọ́n bẹ́ bẹ̀rẹ̀ ogun wọ́n bẹ́ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ lọ ẹlẹ́yàmẹ̀yà bẹ́ wọlé lọ anábì jáde anábì ní pé abidá àwọn jahiliya ti jẹ́ òun àá kéèkèé àìmọ̀kan lẹ́sùn ọ̀rọ̀ wa wà ní ṣọ̀kan tó bá bẹ̀rẹ̀ àwẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ alìpín mẹ́ta alìpín mẹ́rin báwa sọdún alìpín mẹ́ta alìpín mẹ́rin kí sì ló bí àwárí àwárí tí wà ní tí yínú ọ̀nà ní igbó ni tí yín tí wà lọ́nà olùhìsì ní ká yọ rí gbogbo nǹkan báyìí súnmù liruyatihi wa afdiru liruyatihi wọ́n sùkú láhà lámábìrì wà ọ̀rọ̀ ní ti yanjú ẹgbẹ̀rẹ̀ àwẹ̀ nígbàtí ẹbá róṣù ẹgbẹ̀ ẹtúnú àwẹ̀ nígbàtí ẹbá róṣù tẹbá wá ta ní ó wà pàṣẹ pé káwé ó bẹ̀rẹ̀ táàtún gbé ẹwù jọmá o náà ni pé àìwábà náà o máa ń ṣẹlẹ̀ lórí pé tó lórí ìlú bá sọ látẹ̀lé ìlú èyàn lè bá wa bẹ̀rẹ̀ àwẹ̀ ní nàìjíríà bóyá ń tọ́ta wa wá bẹ̀rẹ̀ àwẹ̀ táwa aláàrú sí nàìjíríà wa wọn wá ló ṣùgbé sáwọ́dí àwọn obìnrin àwọn ó sọ sí àwẹ̀

ó wá dìgbà táwọn ẹ̀bẹ̀ parí àwa ní nàìjíríà agbẹ́dògbóṣù àwájúlọ́sọ́wọ́ àmá nílùú tó wà ní Saudi Arabia wọn àti ilé ọjọ́ kejì lọ́jọ́ ọdún kí lẹ́ lè yíó sí tanaza alẹ́ọ̀lẹ́lá àwọn àfá wọ́n gbé ọ̀rọ̀ náà yẹ̀wò wọ́n yẹ lẹ́yìn tí wọ́n pín yẹlẹyẹlẹ èyí táà tẹ́lú kólékólékè nínú àlàyé lẹ́nu ọba tọ́lọ̀ ní ojúmọ́ kó òun náà ni pé ìlú dáadáa wà òun náà ní ká tẹ̀lé àmì kìí ṣe tó sí lálẹ́ ẹ̀dúkọ́ Nàìjíríà ó wá dé Egypt ó dé ó dé USA ṣe wà pé àkókò bá sí abàdá èyàn gbọ́ra kó nàìjíríà níbi aago méjì ọ̀sán ó sì fi màpá aago méjì làwọn ọmọ sùn ìgbà tí ó dé kọ́ńtì míì tágo méjì lù òun sì wá ń ta bẹ́ẹ̀ bóò ni ó ti ṣàwẹ́ rẹ̀ èyí ó dúró dé wọn bẹ́ẹ̀ òun ìgbà tó bá tó sínú bẹ́ẹ̀ náà nínú olóògùn sí ó gbọ́dọ̀ bí i nàìjíríà lè fi pọ̀ àwọn olóòsì lọ́ fi pọ̀ wáyé pọ̀ bá sínú bẹ́ẹ̀ wọn mùsùlùmí wọ́n kà ọ́sẹ́ ní kí ó bà rẹ̀ ìrásìkò tán ní kẹ ọmọ tí ìsìn náà ti mẹ́ta bó ṣe wá jẹ́ pé tó tẹ̀lé lọ́jọ́ lójúmọ́ o náà ni ó tẹ̀lé ńgbà tó ṣe òfà parí láti wọ́n ti sọ tó nàìjíríà wẹ́ wọ́n ti pé wọ́n ti lóṣù mẹ́ ìlú tó bá wà táà bá sí ìróṣù kí ni kó ṣe kò sí mẹ́ni kò sí méjì kọjá pé tó bá ṣe bẹ̀ náà ló mọ̀ sí yóò bá wọn bá wọn tó túmọ̀ sí pé àwọn ẹtì ẹni ti máa jẹ́ káàsì àwọn aráàlú ó sì lọ jẹ́ kí ní ìjọba 29 nígbà mi ó sì ṣe léṣe ó yẹ páwọn yìí gan lọ́kọ́ bẹ̀rẹ̀ àwọ̀ tí ẹgbẹ́ jẹ́ táwọn yìí wá dì kílẹ̀ lọ́dọọdún àwẹ̀ ti di rẹ̀ ṣẹ̀ṣẹ̀ di 28 ní ọ̀pẹ́ kò tí ìgbé àwọn ó sì sọdún ní ọjọ́ kejì àmọ́ Nàìjíríà tó ti ń bọ̀ àti ìsọdún kí ni yóò ṣe yóò bá ọsọdún náà nítorí ilé mi tó wà nù ìlú tá a bá wà òun náà làá tẹ̀lé ìdájọ́ òun abẹ́yọ̀ ọ̀kan tó wá kú ń kọ́ bẹ́ẹ̀ ni bàbá wa parí àwẹ̀ yóò sẹ́yọ̀ ọ̀kan lè mara látàrí pé mú tó wà wọ́n ti ń sọdún àyẹ́sì yìí máa ń gbáwẹ̀ níjọ́ táwọn èèyàn bá ń sọdún tọ́dún wọ́n sì lálàáfíà àwọn aráàlú ní ọdún tó ń ṣe ó bọ́bá wá dé lù padà àbí lẹ́yìn ọdún nínú ìlú wọn náà ọwá lè san ọjọ́ ẹyọ ọ̀kan padà káwẹ̀ ìlú bàbí ṣe lẹ́yìn ó mọ̀ lè ṣeé ṣe káwẹ̀ tí ẹ ti gbọ́gbọ̀n àwẹ̀ tí wọ́n ṣe pé 29 wọ́n tún wá láwọn òróṣù àwọn òkun gbàwẹ̀ tọ̀ látàwọn o káwẹ̀ tàwọn olè pé ọgbọ̀n bí wọn náà bá lọ́ọ̀ bá wọn gbà kí ni yóò dìbà jọmọ́ yóò dìgbò tí ó mọ̀ lẹ́kàn yóò jẹ́ 31 kí ni káni yóò ṣe àwọn àfáà tó ṣe bá ń pa lórí yóò lọ́tọ̀ àwọn kan ní ẹran kó mọ̀ wulẹ̀ bá wọn gbàgbẹ́ tó láwẹ̀ ní gbọ́dọ̀ lé àmọ́ kò wá ní kéde ẹ̀ fún òbá kò sí ní kéde fún òun sọdún kò kàn ní dáwẹ̀ yóò mọ̀ lọ́dẹ dáwọ̀ jẹjẹ lé torí kò gbọ́dọ̀ lé àmọ́ tó bá di dọ́kèjì tó bá wá ń sọdún kó wá bá fún lóòótọ́ ṣùgbọ́n kéde kó mọ̀ ọ́n mọ̀ jẹ́ pé mọ́kànlélọ́gbọ̀n ọlá pẹ́lú mi tó padà lọ èyí tán bá ń ṣe nù lú yẹn òun náà ní kó nù bá wọn sí kó bá wọn gba àwẹ̀ àwẹ̀ ni ò bá lékó ìjọ tán bá wá tó ń sọdún òun náà ní kí òun náà wọn sọdún tí ní kìí ṣe kóun ló kanlẹ̀ kanlẹ̀ sọ kóun fẹ́ gba àwẹ̀ kó pé tàti wọn nù kò kádàrá àti ìrìn àjò rẹ̀ òun ló sọ dẹni tí ò gbọdọ̀ wọ́n gbáwẹ̀ nígbà tí àwọn mùsùlùmí tó kù nígbà tí wọ́n gba ààwẹ̀ ni eléyìí àwọn tá àgbọ́dọ̀ mọ́gbọ́ yé nìyẹn nípa ọ̀rọ̀ nípa oṣù ààwẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ta wá tẹnu wọn fún wa tá ń kan fún wa òun náà láti fi parí ọ̀rọ̀ wa ìgbìmọ̀ àfáàlú kan àkójọ àwọn àfáàlẹ̀ Yorùbá àkójọ àwọn àfáàgége ká má jẹ́ kó kóró ìró yìí bá wa lórí bíbẹ̀rẹ̀ àwẹ̀ wa ṣùgbọ́n lérò ìyáṣẹ́ wà á fẹ́rú lérò ìyáṣẹ́ fa in umma alaykum fa akmilu al-iddata salati aw fa akmilu sha'ban salati Ànábì ẹgbẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ fa in gumma tí nǹkan bá wá dí yín lójú tí ò jẹ́ kẹ́ lè ráyè lóṣù fa akmilu al-iddata salasin ẹgbà àwẹ̀ ẹ̀ka òǹkà Ṣàbáàn kó pé ọgbọ̀n ẹ sáyẹ́ǹsì làwọn wá rí lásojú ayé àdínlẹ́bì ìlú ti wà ká ní ṣíṣe ló yẹ ká máa tẹ̀lé lánàá wọn níjọ́ náà táàdínlẹ́bì nípa ìkó mọ̀ àlẹ́ ìkò ife tí ìkankan bá di lọ́wọ́ tí ò jẹ́ kẹ́ lè rótù kò bá ti dáwà padà pé farjihu ila al-munajjimin kò bá ti ní ẹ padà lọ sọ́dọ̀ àwọn tẹ́ nípa ìràwọ̀ láti lè sọ̀dájọ́ fún ó sì mọ̀ fún wọn bẹ́ẹ̀ ó sọ pé àìdáwà padà síbẹ̀ táàdínlẹ́bì ò dáwà padà síbẹ̀ kì í ṣojú ọ̀nà táyẹ káwọn tọ̀ nìyẹn àṣojú ọ̀nà táwọn ó mọ tọ̀ òun náà ni pé ká fojú ara wa gan ní oṣù bá àbá wa gan ní rẹ̀ káka òkà ó pé ọgbà. bákan náà nínú dáàbò fi rìnlẹ̀ fún wa ó ní pé oṣù ní rírí ojú wa la gbọdọ̀ fi ojú wa a má kì í ṣe túnmọ̀ rẹ̀ ní pé kálukú ló gbọdọ̀ fojú rí ìtumọ̀ rẹ̀ náà àmẹ́ni tí ó bá fi rinlẹ̀ fún wa gbọdọ̀ jẹ́ tó fojú rí nínú ọ̀nà táwa nípa fojú rí tó bá nípa ọ̀rọ̀ júlẹ̀ kanagana ilhamu kálá fojú lásán wo àwa àwa gbé tẹlifóòpù téèyàn lè máa fi wo nǹkan tó jìnnà ọlọ́run wá kádàrá kárí èyí òun náà ojú wa náà láfi wò náà nù a lè fi bẹ̀rẹ̀ àrùn ṣùgbọ́n tí ò bá fi jẹ́ ọ̀nà méjèèjì báwa láwọn sáyẹ̀nsì kan náà wá ṣe calculation wọ́n wá ní pẹ̀lú calculation táwọn ọjọ́ báyìí oṣù ó àánú wọn kú wọn kú mímọ̀ wọn àmọ́ṣẹ́ ìyá òdá ọ̀rọ̀ padà sí ọ̀rọ̀ wọn kátólẹ̀ gba tí wọ́n náà á yìí náà lójú rí tọ́bá lójú kọ́ làwọn fi rí o ìmọ̀ làwọn fi ṣe ìṣirò aláàtọ́lù sọ fún apáwò ìṣèjọ tí ó mọ̀ tẹ̀lé sí orí ọ̀rọ̀ anábì ní iná ọmọ sunkún míyà anábì láwọn aṣẹ́wò ìjọ sọ ní wọ́n àwọn ayé sí ìjọ tí ó mọ̀ kọ̀ǹkálẹ̀ ó ní láàrín àṣìbù ṣáhara wà àwọn onímọ̀ sọ pé oṣù wa àwọn 29 rẹ̀ lóyọ ní àwọn tó túnmọ̀ sí pé oṣù táàbà máa tẹ̀lé fi ṣèjọ sínú òfin agbọ́dọ̀ fojú rí ni àmọ́ dandan kọ́ ni kéèyàn kọ̀ọ̀kan fojú rí tó ń sábà ń dandan ni kéèyàn kọ̀ọ̀kan mọ́ fojú rí ajẹ́pẹ́ àwọn afọ́jú inú wa ò ní mọ́ gbà rẹ̀ nù àwọn afọ́jú inú wa ò sì ní mọ́ láàwẹ̀ nù kódà kéèyàn wọn afọ́ lójú gan ẹni bó tún bá pọ̀ rọra yọ lẹ́nu díẹ̀ díẹ̀ sí òlérí tó jìnà àwọn náà ní mọ́ gbà rẹ̀ torí kí wọ́n ní gbogbo ara wọn àwọn gbọ́

láti wá mọ̀ lọ sí ìrúté láti ṣe à àwọn nǹkan olóògbé ló ba àwẹ̀ jẹ́ bàbá wa tún débẹ̀ àwọn aṣàlàyé lọ títí débi àwọn ọ̀gá tó ṣe wípé kò ba àwẹ̀ jẹ́ ṣùgbọ́n àwọn èèyàn máa ń lérò pé bóyá ó ba àwẹ̀ jẹ́ ni abẹ́rẹ́ wọn subhanahu wa ta'ala بمنه وكرمه وعيده وفضله في مشاكل عليكم وقوي أتي عليكم إيمانكم أي هذا وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته